أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قف مولانا وبعلا نجلو أنت رأيكاتي بفمال فاوة olùfẹ́ فاوة olùṣìkẹ́ شكاوة aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀rọ̀ rẹ̀ a ń bẹ lọ́wọ́ bá kúfanú àwa náà pẹ̀lọ́wọ́n òbí wa àwọn tó ti ṣe láìsẹ̀ tó wà láyé ọlọ́run ń bẹ̀ mọ́lá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ان كنت في الثامن أسبرة في الأول وفي الثانية سيدنا محمد صلى الله عليه وسلم رجل الكتاب الصحيح القول المفيد على كتاب التوحيد القول المفيد على كتاب على كتاب التوحيد إلى أصحاب محمد بن عبد الوهاب kitabu tawhid ta kan ta kalu din ta kaluriye kun gaba utaimin Muhammad bin Salih al-Sultan ti sharru haqqu li qawl mufid ba ta yi ba pe ko ta ko ba ta yi ko ko ba ta tsara eh kama hafi Abdurrahman Nasir Al-Qadi هذا ما بيقدروا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا náàtúrọ̀ sáàdì ló pe ṣẹ́rù rẹ̀ àtọ́rù tẹ̀lé kò ṣe déédé mọ̀ kò ṣe déédé nípa ṣẹ́rù kìtàrù tọ̀rẹ̀ báwo sì ní ọba mọ̀ káà òun tí wọ́n bọ̀ ní kí ni àtọ́rù mọ̀ fi ọ̀rọ̀ tó ṣàǹfààní ala kìtàrù tọ̀rẹ̀ gbogbo ẹ̀ náà ìgbà gbogbo ọyọ́ sọ kí ẹ̀ náà lùbáṣà kò tọ́lù ọmọ gbogbo ha bí ọkọ̀ fi ṣàánú rẹ̀ yẹn náà ló lè dá àbíkáyé gbà ilé yà ẹ̀ wọ́n gbà tàbí gbàgbọ́ àmì lè ṣe lẹ́sẹ̀ yìí ìdáwó tàyè gbọ́dọ̀ ní kó fún àti àwọn yẹn tó gbé àkídà ìgbàjẹ́ náà àti islam gbàjẹ́dá yẹn fúra yìí náà àwọn ọmọ ọmọ rẹ̀ lọ́kọ̀ ti ṣẹ́rù síra rẹ̀ bí madid àti madid ọmọ ọmọ rẹ̀ ló ṣe ṣe nàìjíríà àdúrà habib ọmọ àtìrà yẹn ìjọba àtàgàn ọdún ìṣẹ́kà gómìnà àti madid náà bọ́kà fi kàpọ̀ wa ìgbà yẹn tó bá dé kánò nítorí gbogbo ìwé jẹ sunna nítorí káwọn ní báyìí láwùn níbi yóò wà wọn kọ́ bá fún báyìí lẹ́sìn rẹ̀ dáwà bàbá yẹn lálùbá wọn tún náà lòó hàn yorùbáàt àwọn akẹ́kọ̀ọ́ yìí pé nínú atẹ́gùn dáwà rẹ̀ ló fẹ́ lu mọ́mú ẹ̀ síkò fún polio àmọ́ ṣé adam ní dáwọn ní lọ ṣé adam jọ ń lọ ṣé adam ní àṣírí nítorí haúsá àṣírí nítorí aláwọ̀ dúdú ṣẹ́wọ̀ Muhammad ṣẹ́wọ̀ studio ọ̀ṣọ́wọ̀ studio ọ̀ṣọ́wọ̀ ní àdúdú àwọn ọmọ Abdullahi ọ̀ṣọ́wọ̀ studio ọ̀ṣọ́wọ̀ kò tọ́ ọlọ́ káàdì láyé rẹ̀ rí àtàwọn àtàkùn rẹ̀ Abdullahi fúnni fún òkúlọ̀ lórí tó dára yóò wà pí ọ̀ kéde dára mọ́mọ́sá bùwá bẹ̀ àwọn dára ọ̀ tí Abdullahi Abdullahi kò yẹ mi àfáà ṣé o wọn kò bí ìgbéyìí àbá rẹ̀ òun lọ ọmọ mọ̀mọ́dọ̀ wà bá ń akẹ́bùn mọ̀lẹ́bí wà bí ti lu ilé ìtàn forí òtí àbúrú mi ilé ìtàn iṣẹ́ fún ọ̀tún kó lè fún ìlà gbáwa àmọ́ àbá àti ìdìbò ní ìdí ní ìbẹ̀rẹ̀ òun lọ sí ni ó lọ sí bàtà ó lọ sí àjì ọmọ mọ̀mọ́dọ̀ tí òsì náà fún láti máa fún ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo ìgbà tí wọ́n ń yòówù sí ilé o ẹ̀wọ́ èsì sẹ́ńtẹ̀ ní wíṣí rẹ̀ rà ní ọ̀fun yẹn lọ́wọ́ sí. ìbí omi ìbí omi ìbí òkun ní ìgbélé pé omi ìbí omi ìbí ìbí òkun ó ti ètò fún mi bí máa lọ bí máa bọ̀ báyìí. ìṣòro ní ìmúgbò mà tí wọ́n ń ṣàkóso ní ìmọ̀ àdìgbò lòlòkun ọwọ́ ìdí èmi lọ bí ń bọ̀ lòun tó. gbogbo ti àbá rẹ̀ jùlọ yìí ọlọ́gbà àtàwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́gbà ọlọ́gbà wọ́n mọ yìí wọ́n mọ yìí tí wọ́n yé àwọn rí fún àwọn àfa àwọn bíbélì kúrò máa wọ́n táwọn mọ yìí ẹlòmí lè kọ́ yìí ọkọ̀ mọ yìí tí wọ́n kọ́ ìtàfà rẹ̀ ọlọ́gbà àtàwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́gbà àfẹ́ ẹ̀kọ́ jùbìrìlù yẹn tí ó kọ ọmọdé kí ọmọ fún ìtàkùn ìkódì ó di wa ọlọ́ọ̀ba tí wọ́n náà fi mọ́lẹ̀ pẹ̀lú kúrò nílẹ̀ alkọ́ọ̀lù mọ̀kì alá kìtàbù tọ̀hìn إذا قاتل محمد بن السلام المسلمين من يبدأ بأي دارة ليه بجدة المسلمين الأسلوب ربيع أول وستة حماية آه صرف بسم الله الرحمن الرحيم إنما هو طالب الدين ولكن تعال هو ولا يتفضل متعلقة بالدين هو بمشارة كل منه ويقعين هو بيرد من أنا الحمد لله رب العالمين باشا في طلبات الجنة باب مصالح الأسلمين وضع الجنة حبي الحمد لله رب العالمين وبين الحكم والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد ìṣọ́lọ́ ọlọ́ọ̀lọ́ àbúrúwà mohamed sílẹ̀m àwọn arábẹ̀ tàwọn ṣàbẹ̀ rẹ́pàtọ̀ lẹ́yìn náà أن تقرأ لنا أن تقرأ لنا كتاب قول مصير على كتاب الصغير وجوع بالتأثير أي ذلك هو منقولا من أسفل المسألة كالدرس àwọn atúnyẹ̀ tẹ́jáde wọ́n mú wọ́n kú bẹ̀rẹ̀ títẹ̀ tí wọ́n ń lọ amòsílẹ̀ ọ̀rọ̀ tí bọ́ọ̀sì ní wọ́n tẹ́lẹ̀ tí wọ́n fi dàbí wọ́n kú bọ̀ ní wọ́n di pé àwọn ọlọ́pàá ìgbàdàn òru خروج في تعبير عن ولا عصر أمور حاجة إليه زي ما توقف أحنا خلاص هو تقول هو إيه؟ مش متحكم به شوف هذا هو أنا هو أنا وأنا المعيد فقط الأول لأول مرة بلا مراجعة لا في أعضاء مثال وبني مثال ابن خوي خوي خوي إنه كان هي ابن الدوري الشعاري هي نسخة متعمدة لذا شيء تعفرت الله ولذا جرى تنبيه والله موفق هو ذلك الحديث وقف هذا القنجة هذا الآن يعني به بسناء أسو شوال وسوء سبنتين الهجرة الملاو فقير إلى الله الولو بعد ذكر الولو بعد محمد بن صالح العثيمين يصلو رطهر وابدا بسم الله الرحمن الرحيم يقول الله بعد ذلك الحمد لله نحمده والكفر وبين الصحيح ولا الغلوبة ونستكسبه وأنت القدر ونعوذ بالله من شرور أنفسنا وقد الله بعثون جعله يبوك ومن سيئات أعمالنا àwọn iṣẹ́ wa tí ẹ̀ka mi tó kọ̀yí àbí ìlú ọ̀kọ́lá mi ti bẹ́là nígbà tí mọ̀nà kò sẹ́kọ́ ló ti bẹ́là mi yẹ́ ti اشهد ان لا إله إلا الله وحده لا شريك له بين مجال في الله سبحانه وتعالى أشهد أن محمد عبده ورسوله جد محمد فريد الشيخ صلى الله عليه وعلى آله وأصحابه من تبعهم بالإحسان وسلم تسليما سولهم بنا تورا بنا تورا صحابنا بعد وزيد الأحداث أما بعد بين فقد لنا الحمد لله ومنا كما وضع وبعد يوم الفتوى أن كنا بشير كتاب التوحيد كتاب يدين على علم الكتاب منظمة بالشيخ الإسلام الشيخ الإسلام محمد بن عبد محمد بن عبد على طلبة الأثناء من تلفنا في الجامع الكبير من سوان عام 2020 من يسلى فنلان بأن جرى بأن أديزة أديزة نيكو نيدة وقالوا طلاب التسجيل ما تكلمنا به أو ما ليس توابي من مجلس لفت آه وطعن صواريه باب شرع اخواني الكريمان الدكتور سليمان عبد الله الباقين هم يا بدي هو عدني وجدني حط كده بقى وحد مكتوب كمان الدكتور سليمان عبد الله أبا خالد والدكتور خالد علي هو عدني وجدني مكتوب كده قوله تخريج المسجل كتابة نفسي طلع في الجبل قد غدت بهم وقالوا وقام بالطاعات بدئه وهنا وضع بعض عباده الصلاة ومثل القوم فيه وكلا فعني على كتاب التوحيد في كتاب التوحيد في كتاب مرلقه أسأل الله تعالى كان من بلوغ الله ويجزي لهما مكتوبة ويسعوا بذلك قلوا تهويج لنهاري قلت ولا بان المعلوم قام ذلك أن ما نقل تسجيلا في سنة الشيء نتبقى انه فتش أبي على طلاب المدائك وانتقام عليكم لا يستوي ما تبقى تحريرا الذي لا قوله ما هو بل سيكون فيه بحث الكلمة بكم او مهلب الحديث بيجي كل كل تبديل الحديث بيجي كلام به او تاخير بيجي قوة به او تقرار عشان ارسي كلام او نعم ذلك من الخلل ابي حلو اما ما قلت شيء عاين اما ذهب الفقه الاولى أنا ترى الحج كفر إذا فيها فعل ذلك وحرر ونحى ثم أعيد بعد المره الثانيه àríbi tó báyìí àti wá fún wọn sí àti wá tẹ̀lé lẹ́sẹ̀ àtàdà ìlà àríbi lọ́gbọ̀n ìfúnra lórí ẹ̀fẹ́ bí na bukata nígbà tí wọ́n àwọn jíjẹ jíjẹ láti bá aláàtọ̀ bàbá àtàlẹ̀ bí bíntì ẹ̀rọ tó وهو يعاد بالنسبة الثالثة ديوان انتماك الحال رأيت أن يحدث من الكتاب جميع حواسي وقفت في حجر محقو على حضر آيات والحديث ثم حفي أمالي آية قرآن حديث أسأل الله تعالى من بلا وبعض من بلا أن يكون خالقا ومن كل ذات كيف يمكنك أن يكون موافق الدرجات بكتب كنك يكون الله وبعض من ذات ونوم نافع الإنسان كتب ويريد أن يفعني إنه الجواب الكبير وهذا أوان شروط المقصود إليه من هذا لنه أبدا لشيء الإسرائيلين بالله من كون الوضع قال معلق رحمه الله أوابنا ذلك أصحاب السلاف محمد بن القاسي كتاب التوحيد سلع مولونكا كتاب التوحيد لم يذكر في نصف الذي بأيدينا كتاب inú ayat tó wà lọ́wọ́ wa àkọ́wọ́ tó kí ká bẹ̀rẹ̀ sí láàrẹ̀ ya muhammad bin abdul wahab bin muhammad inna an takuna sadaka min nisar sai ku ti bọ́n màtí wọn ọlẹ̀ akọ́wọ́ tó kí lẹ́nà lọ́kàn àtìlẹ́yìn kọ́ lẹ́kọ́ wà lọ́wọ́ yóò jẹ̀rẹ̀ kọ́ ti jẹ̀rẹ̀ ní yóò إما يكون معلم اكتفى بالتمثيل حتى تكون عيوب الفرق يعني عنوان على موضوع الكتاب يقولي يعني هو التوحيد كان يعني ملوك الكتاب بلو الكتاب معناه إما كل ينبه مقسوم على أي مكتوب في الكتاب ولا الكلام وكان مجموعا من قول ابن قتيبة وهي مجموعة من الخير هنا من تاقو تاقو لاتك أما التوحيد أما بلو التوحيد فهو في اللغة نويد نويد لكتاب من مصدر وحدة في الظلم في كتاب وحدة في كتاب رسالة واحدة لا تتوقف كبيرك في الشرع هذا في النون كم من التوحيد داوي قال الله تعالى الملاطفة بما يختص به يختص الله من كفته الله من كمان الحياة من ربوبيته من الملاطفة عن الشارع والألوهية àti ìjẹ́rú ọlọ́run ìjẹ́rú ọlọ́run ọba wà àtúmá owó sí fàd àtàwọn orúkọ àtàwọn ìròyìn rẹ̀ àwọn akọ́bí àkílà ní rògbòbí àti ọlọ́ọ̀bà olùwòbí àti ọlọ́túwà nù ọdún ọ̀sẹ̀ máa di pé ó ṣe rògbò bí àfún wa àti àwọn ọjà gbogbo ẹ̀ka fún wa ọmọ ọdún kan tó ń fọlọ́ lò sí àná ó di yẹwà àti sáàmù ọ̀nà tó kún sí yẹn tó kún tọ̀wé ìlú àti àtúntà tọ̀wé ìlú mẹ́ta ìdíje rògbò sí ya ìtòwé ìdí ìmọ̀ náà nípa àwọn ẹ̀sìn rẹ̀ àwọn ẹ̀sìn sí rẹ̀ توحيد أسماء وصفات ماذا كان تنور قولا توانو سمعت في قولي كالبوب قيامه كل ولوضة مثل مريم آية الصفات ذات رب السماوات والأرض ما بينهما حديثي على أن سمعت لنا فاعبدوا هذه الصدابة لا تربوا بكثيرا فاعبدوا الوهيا ọ̀pọ̀lọpọ̀ ìgbàlẹ́sì olóòjẹ́ ìlúgbélé tó fara dá ìtìkúrú sọ́nà ọ̀bà náà ẹ̀kọ́ alẹ́mìnà ọ̀sẹ́mìyà sẹ́yìn ìlú ìjọba ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ara ìsì gbogbo ní ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ní rọ́bù sọmọ wáṣọ àbùmọ̀ bẹ̀rẹ̀ ọmọ ayé ìdíje àti rọ́bù ṣíwà fàdúrú wọ sọ́kùnrin ìgbàlẹ́sì sọ́kùnrin ìgbàlẹ́sì تعلم لا أصيب فمن كل ما جل لا أصيب إن كل ما أصيب كل ما جل مريم آية 65 هذا ذكر هو القسم الأول كني توحيد الربوبية توحيد الربوبية وإفراد الله عز وجل هنا ملالكها أدخل في الخلق من تعجبها من تعجبها والملك àti bí ìkọrin ọ̀rọ̀ lómi ọ̀rọ̀ lómi wọ̀tẹ̀gbìrì àti ìṣẹ́lẹ̀rẹ̀ ìṣẹ́ra ìṣẹ́ òru ọ̀pá tẹ́lù ọ̀yẹ́ gbogbo ẹ̀ bí i ṣàkọlọ̀ ọ̀rọ̀ sánà wọ̀ sára ẹ̀sùn rábì ní ìdíkọ̀lù ọ̀rọ̀ lọ́pàá fún afá ẹlẹ́kà a lè rí mú kìí kẹtọ́ ẹ̀kọ́ wa láàrín náà nígbà ìgbà fáwọn afọ́ wa gbogbo àgbogbo ẹ̀rọ lórí ìṣẹ́ ìṣẹ́ ó ní owó tẹ̀lé òjò ó di ẹwà ọkọ̀lá mú gbogbo à ìṣẹ́lẹ̀ ọjọ́ àlù ọkọ̀lá ẹ̀rọ nìkan ní dẹ́dà ní kọ́lọ̀ nìkan tó ní ẹni àtàkùn ìlú sáà wọn fún mùsùlùmí gbà fún ẹgbà annáwó la kọ́lọ̀ ka ìlú lọ́ ẹni tí ń gbà lẹ́kan lọ la kọ́lọ̀ kọ́ ìlú lọ́ قال تعالى ولو بعض في إيه؟ ألا ولو يبدو أشيء الفري قول الخلق الله نسيبه ولا أمر السنة كيف وآلي كنت تفيد الحق ولو الله يعني الجملة أنا الله كان يخلق مخبط أتعرفه عديد عديد يعني الله كان يخلق مخبط ولا مخبط ولا مخبط ọlọ́run sọ pé àlùkù wọn àmúrò nìyà wọn ni láwù dínú láwù yẹn lọ́jọ́ pé òun kò sí ìwádìí lẹ́yìn kẹta àwọn ọmọ ten thousand naira wọ́n lè fi ten fifty naira níbi nípa bíi ẹ̀dínkì kò wọ̀ bí kí àbí kẹ̀kọ́ lè jẹ́ ìtú yẹn bẹ́ẹ̀ ni aṣọ yìí bó láwò tọ́lọ̀ ni àwọn àti àgbègbè àti àti tọ́lọ̀ ni ọ̀gbẹ̀yìn náà ó ní ìwà والله لخلق ولا أمر وقال تعالى هذه المخالف غير الله تحمل بلا لن يضم يذوق من السماء تحمل من السماء ولا أمر في الليل وابن آية تصيب الاستكتاب رحمة الله هو آية يتطلوها للسنين استكتاب فشل الله يلون الاستسحام دور ربين هل هل صواب وقف من مبانة يلون سنين هو هو هو هو هو هو هو هو هو هو هو هو هو هو هو أما ورد في كتاب خلق لغير الله ما ترى ورد ما رجل بدك غير الله قال قال تعالى تبارك الله أحسن الخالقين الأول هو تعطان الثاني رن الله عز السماء والأرض أحسن الخالقين وما تبدع الدجل كنت الذين في الله يقال فيه كل ما يحقني أو كقوله في المصورين أو كقوله توحيد في المصورين بالنسبة ذلك القوضان ده في كتاب القوض أحد ما خلقتم وقال الله في أحد في جلال وجد مكانه ما في شاهد خلاص الثاني فهذا ليس خط الله ليس كذلك وليس إجابة من الإنسان عدم كل شيء nǹkan wọn ò sí kí wọ́n mú wa lò ìdájọ́ náà bá yọ̀ ńlá ìdí òsì ọ̀nà wa mú tó mú wọn bẹ̀ ìdí àjọ pé ìjọ amúwá ara àjọ ọ̀nà òkú ìjọ ọ̀nà ìdájọ́ ọ̀rọ̀ ọ̀lọ́mà òkú ìtàn yẹn ìjọ ọ̀nà ìdájọ́ ọ̀rọ̀ ọ̀lọ́mà yẹn ìjọ ọ̀nà ìdájọ́ ọ̀rọ̀ ọ̀lọ́mà yẹn òkú ìtàn yẹn yá ọ̀nà ọ̀nà ìfẹ́ o lọ àbúdá ìfọ̀bọ̀lọ̀ mi yẹn yẹ kò sí ìtàn ọlọ́run bá gbọ́mọ ènìyàn kí ni báyà ọlọ́run ni ó wò àbí ọlọ́run bá náà níbi níbi ṣe nílò ọ̀nà ọ̀rọ̀ nílò àbí. هذا ليس حرفا حقيقة ليس جبال لبني ليس إيجالا من جبال الأدم ليس مواد فتكتب ليه بل قوة تحويل شيء من هذا aka ci da ko ya yi kan ko da yi kan ko a ce shi da kamin da ko bi ta wa adam lidda kamila bayna bukhari al ma'thura bima yadbaku al insan هو أول من يحصل فيه الرزق معقول بإدارة الخير أو من أو من أجلية قبول حكمه لا ينافي قولنا إذا حصلوا على إفراد الله بالحرب ọlọ́wọ́ kalẹ̀ tó ní àtúntàn òkúta mo máa ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn pé ọlọ́wọ́ bọ̀ gbogbo ni sẹ́yìn pé bí àwọn amẹ́ríkà jọ burú bí àwọn kàkáyà wọn láti àti ṣe gbogbo àwọn ni ẹ̀rì tí àwọn amẹ́ríkà tó ti wọ̀nyí epo ni pẹ̀tró ni dídẹ̀lẹ̀ ọlọ́wọ́ ló kọjá sí àbí ẹ̀kọ́ ni sẹ́yìn ìjọba wọ́n lè kí ti pa wọn àwọn ó jẹ́ sí àwọn àwọn náà láwọn òkú ọ̀dọ̀ wọn wọ́n ta àwọn òkú yẹn di pẹtroli nípa mi ẹyẹ yìí àbálọ̀ ọ̀bà ló kù ọ̀pọ̀lọpọ̀ àti tẹ́yẹrí fún àwọn ni àti tẹ́yẹrí fún àwọn tó wù ní yẹn ọlọ́gbọ́ọ̀lù mẹ́rin àgbàlẹ̀ ọlọ́mọ máa ṣe yìí wọ́n kò sí ilé ìtura àbógi ní àbòwọ́n ọlọ́pàá kan balẹ̀ náà lọ ìdíkọ̀ yẹn ti pé wọ́n gbé nǹkan ẹ̀bì kan ìṣàwérò ti sẹ́yìn ní àlọ́ tó kúdùkọ̀ níbi قال لازم الحكمان هذا الحل ما تنجى على كان تنجى كل قوة على مختلف عواطف الجنيه شوف أخيريا قد يقطع ما يلقى أوين وابي قلنا إفراد الله بالملك قلنا سبحة جبال طبعا أولوبا يعني أعتقد قال نعكس لا نعكس وقلني أكيدا كل أكيدا نعكس كيوا لم يدرك أنه لا يملك خلقه إلا خالقه مستلزم من كويه وبه أو سواه يعبد سواه وقال تعالى لله ملك السماوات والأرض الحمد لله سما لله ملك السماوات والأرض الحمد لله سما فيه هذا كل من بيده ملكوت كل شيء هو هذا من يعبد ربك ربك وما ما ورد في كتاب ملكية لغير الله إن كان أولا لي يعني زقلني كان قولي إلا على أزواجه يقول يا يوما أو هم لك ملكت أيمان بعضهم فسوالي فإنه غير فإنهم هم ملومين باولوه قال تعالى أو ما ملكت أصحاب مراتبهم فإن كان يا هو عم يقول هو يوما هو ملوك محدودة إلينا من يوضع لمثل لا يصل إلى شيء يسير من هذه المخلوقات كفر ولم يكن سبيل ما حد يمكن ولا وكذابية تقلب ممكن الله على النوع ẹnu kan tó wà lọ́wọ́ nìkan wọn ní ìlú ìgbàlẹ̀ ẹ̀rọ ọ̀nbẹ̀ ìkó àwọn ọ̀dọ̀ ìlú ìgbà tó ti rí àwọn ọmọ ìgbìyànjú jẹ́ ìkó agbára bá àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ وإن صلى يملك ما بين يديه كان الإنسان يملك ما بين يديه يمكن كل يمكن على وال ولا يملك ما بين يديه إن صلى يملك ريكون سؤاله هو هذا بعض الناس يقولون هو قاصر من قلت له يا كان قلت له يا كان ما بقى قال لا تايكم tí wọ́n tún láta ìran yorùbá wọ́n ní àti púpọ̀ tí wọ́n ní gbòòrò ọ̀tún bíbí olówó olóògbé which means ọlọ́pàá yẹn àti ọlọ́pàá yẹn kò kọ́kẹ́ lẹ́rù ọ̀pọ̀ yìí àlọ́pọ̀ tí kọ́ tó ṣe á ọdún oṣù kọ́ máa ọmọ ìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kí ni ọmọdé mi yẹ wa láti àìpọ̀ kò rí náà yẹn ọba adúgbò ìtìjú náà á bàbá rẹ̀ ọ̀nà ìtàlẹ̀ tó yìí nìyí ó nípa yẹn pọ̀ ilé ìgbówó ọ̀ báyìí ká ìlú náà bàjẹ́ pé àwọn ẹrú yìí níwáyé lọ lè a kó bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kò tó ní à ó rà kọ́ọ̀tù nínú ọ̀gá àwọn ọ̀gbọ́n bá bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àyíká ó wà lórí president Nàìjíríà nígbà náà máa ń rọ́ọ̀tù nígbà náà ni wọ́n lè kọ́ ní tẹ́sí ẹ̀jẹ̀ rẹ̀ a kòkòrò kan nígbà gẹ́lẹ́ dẹ̀bà kòkòrò kan nígbà gẹ́lẹ́ dẹ̀bà wọ́n ní káńtì àdúgbò ọmọ ìrà dáàlì ní commander in chief Nàìjíríà ní kòmándì kòkòrò Nàìjíríà kòkòrò Nàìjíríà ní àdúgbò ní kòkòrò kòmándì kòmándì wọ́n jẹ́ lọ wọ́n bí ọjọ́ sí lọ́nà ọgbọ̀gbọ̀ ọmọ ní ààrẹ oníbìtì ọba mẹ́kànlá ọlọ́ọ̀bá àwọn ọ̀tàrà bí láti gbogbo àwọn tó ní ìlú ní yọ inú ní ọ̀pọ̀ olùsọ fún ọmọ ara ọ̀ ìgbà àgbà láàyè ìṣòro sí àìlà ìgbà àìkú ìṣẹ̀lẹ̀ ò tó ní gba olùmọ̀ lólùkù àti ìṣẹ̀lẹ̀ bá lọ ìjọba kò ní ìṣẹ̀lẹ̀ àjọba kò ní ìṣẹ̀lẹ̀ àìkú ẹ̀ àti ara àti bá olùsọ̀lá لو أراد أن تحرك ماله هو يقول الله سنني كل غوري كما لا يدعو هنا حتى لا يدعو ولا معبيد قالوا أنا كنت موت بشيء هل يدعو واني ملو بفلان بشيء ni kuli kuli jala kiki awa wo ko ni do ti wa aw yu'adibu أنا ma ta ẹran ọ̀tẹ̀rẹ́ ni ẹgbẹ́ ọ̀gbọ́n láì láti yàtọ̀ ọgbà tó wọ́n fi ìgbẹ́ àbí iná ṣe ọ̀là map sí àwọn kúrẹ́là rẹ̀ nígbà náà wọ́n lè kàtàkì kọ́ta wọ́n fi wọ́n fi àti èyí ìgbà náà ṣe ń aburukan ẹ̀kẹ́lán ní àdébí ní ìsán alákùnlé ṣe náà kò tó dábọ̀ mọ̀ fẹ́ ìyá àgbà bá tún fà á sínú ìsìn àpá ọjọ́ ìlú kan ẹ̀dù dáadáa ní ìyá kẹta tún fà á sínú ìsìn àpá kan náà ìyá dáadáa wọ́n fà á wọn ìwádìí wọn tó àwọn ọ̀fà ọlọ́ọ̀fà àwọn ìgbọ́jú wọn tó fà á wọn fẹ́ àtúntò bí ìgbà tó ṣe àbá ìgbìyànjú ẹ̀kọ́ fún ويعطوه كتلة رجل الله رب تعالى مبوك إن الله كان على كل شيء عند الله تجد تعظيم تعظيم ذبحة بقوم بولادا كذا كاف بس أي كان بالجنة ما كنت قابي كنت بارا كنت كان يلا ما يجي أشوف على كل حال أو wọ́n á fi ọ̀pọ̀ náà wọ́n á fi ní ìpínlẹ̀ òkú àyàn wọn ìpínlẹ̀ wọ́n á fi ọ̀pọ̀ náà tó náà wọ́n á fi àti wọ́n bí ìgbà kọ́ ọba kó padà wà fún ẹ̀ṣẹ̀ kí ni màá tí wọ́n di ìgbà yẹn ní gbogbo ìgbà tó yẹn tó rí ní ìgbà tí yẹn ní ìgbà wọn tó rí ní ìgbà ọlọ́ọ̀bà ìgbà قلنا لا يجوز هذا بقى انت جاي وبعمل dúkìá jẹ́ ẹ̀yán lòun yẹn àdébìsíkà ní ìlú ìjọba ọwọ́ arí àbúrò mọ̀tòdù àbúrò bá mọ̀tòdù ìmọ̀ ọmọ ìmọ̀rú rẹ̀ ìmọ̀ fún ìbínú tí ìbí tí níṣe ọgọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà tó gbẹ̀dẹ̀ yáà bá ọkọ̀ òṣìṣẹ́ sábà tó kéèkì ìgbà tó gbẹ̀dẹ̀ abalùkọ́ náà fi àjẹ́ ọ́ fi jẹ́ bí wọ́n bá ti fi fi àjẹ́ yìí abalùkọ́ náà fi àjẹ́ ọ́ fi ọ̀rẹ́ ti kọ́lẹ̀ ní yá ọ̀sùnrùn wà mo yọ kò lù pẹ̀lú ẹrú rẹ̀ ni ní yá ọ̀sùnrùn wà mo yọ kò lù pẹ̀lú àti ìgbà yọ kò lù pẹ̀lú ọlọ́ba fi àjẹ́ ọ́ láì jẹ́ ẹ̀rọ ti kò fi ní ìṣúgá ìsìlám ní àfikún ẹ̀rí ẹ̀kọ́ fi yí ara wọ́n ti gbó ẹ̀rí ẹ̀kọ́ lù pẹ̀lú wọ́n lọ́dún àfihàn ní ìṣúgá ìsìlám lọ́bi gbọ́ gba ẹ̀dá gbogbo ẹ̀rí ẹ̀ dára àbókù nílé gbogbo lọ́kọ́ nígbà tó kù kù ẹ̀rù ó fi wà nígbà sọ̀rọ̀ ẹ̀wò ẹ̀rù rẹ̀ àmọ́ ní mímí ti tẹ̀lé ìbò ó fi wà aláwọ̀ sàlà náà. Allahu amma Allah subhanahu wa ta'ala wa huwa yamliku dar al-kull kun kuntum mulkan amin shamilan ní ìjọba ìdákẹ́lẹ́ rẹ̀ amin kọ́kọ́rọ́ sánà kúkú sàkàtà ó ní wa ẹni kan gbọ́ nípa ẹ̀ pé ọ̀rẹ́ ìjọba tí mo lù mọ́ ọdún náà lọ́wọ́ àmì ní after two hundred and fifty years ìjọba ìdáwà ìdáwà ní ìṣẹ́yìn ìdáwà mọ́mọ́dúnrún àbúrò àlàkùnrin ọ̀nà àti wáyé ẹgbẹ́ wọn ní kàkà ìdìbò wáyé lónìí wani dawat muhammad bin abdul wazir shamila oni dawa muhammad bin abdul wazir wa shamil sari gbogbo ogun ọba wọn ti saudi àwọn ẹbí saudi ní ìjọba pé wọ́n lórí àbá ìkókò ìjọba ìbá ní wọ́n máa lè kí àbá ẹ̀ lọ́jọ́ lọ́jọ́ ní abẹ́ máa mú ẹ̀jẹ̀ àtẹ́lẹ́ wá ẹgbẹ́ máa mú ẹ̀ tóbi òwúrò wa. ní àbá àwọn ẹ̀yọ́ ìkọ̀ ìjọba wọn ló ń jáwà bí wọ́n ti tẹ̀lé shamil kábínà olókìkù èmi ní kóòlù bàrà ìgbà ó bì báyìí ní ṣẹlẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ owó àti agbára àwọn òbí lọ́nà bàbá yẹn lọ́wọ́ pẹ̀lú owó àti agbára ìgbẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ ìjọba ní pé ọgbà ìgbà ìgbà ìgbà dáàmà àtìgbẹ́ ìjọba ló gbà táì kílọ̀ káwọ́ ti bá lọ kílọ̀ lọ́wọ́ ti bá lọ ó ní ìwà ìdílé mi ó ti dàbọ̀rọ̀ yìí ọlọ́wọ́. àmọ́ ìfúrọ́dúnlá ti ṣe ìgbọ́n náà bọ́lá kan nípa ìdíkọ̀dà nǹkan tó ti dábò ó wá ní àtàkùrù ìrìnsà lọ́nà tí ẹni tó bọ̀ ní àfíìdà ọ̀nàwó láàmú kọ́kùrù ìlọ́lọ́ àwọn àgbà kò fẹ́ bí máa ní ìgbàlá ọlọ́run tó so àmà àtàlà tààrà ọmọ èkóòl bìlọ́ wọn nan yi kuku bi da kuma yi wa ɗan kan da kuma kuma bile wani yamli ku sama a wala ba ta ba ta ni ba ta ni a ta lori kama sura ta marina من يخرج الحي من الميت مما جعل يقول على أخوه يخرج الميت من الحي يقول على عين ويجعل الأموات في على على ما جزء مركبة فيقولون الله أواه شبه المؤمن الفجري اللهم هنا هنا ما يقول في جمهورية طلابة في àwọn ẹlẹ́bọ̀ kan rí àwọn òṣàbò àtàwọn ọlọ́ya wọ́n ní ọjà على àfihàn wà ní ọdún ẹ̀yà bìtẹ́lẹ̀ أخذ أكيد كان في الإنباء أنا في الحرب في ولا ولا نبي ولا شاد قالوا النبي كان يدعو على من قالوا كان يدعو كل ما بتاعه كل الله الله الله فذلك الله قال الله ربنا سبحانه حيث الدين الحق بالدين هذا بعد الحق الضلال kéde tó kíkí wá wà bí kálọ̀ fáànà tó sọ bí ẹnu lọkọlọ ńlọ kéde lọkọ tó sọ sí dáyé ọmọ àti bíyẹn ìsẹ́ẹ̀d ọmọ ènìyàn ìjọba ìjọba rẹ ọmọ àkúrò mi nà tó rẹ tó wà lábẹ́ ọgbà rẹ ni ọmọ àkúrò mi nà ọ̀sán lọ òfin ìṣẹ̀lẹ̀ àn ìṣẹ̀lẹ̀ rẹ fara máa fún un kò lè máa yí máa kó lè wọlé o. وهم يقولون أن الله هو الذي يدبر الأمر. أما تتنافي مسلم هو بعدين كلام كذا وهو الذي يملك ملكوت السماوات والارض تحكم كل ما تبع سمع في القلوب يمتلك احد المعلومه من مثل بني ادم أعرف كنا أما نجعل ما وقال من جبريل عظيم يقول أعلم من المخلوقين أعرف كان وعمدا جاولوا لا فقال إن العالم إن العالم àlùkẹ́yìn ní ìkàwòyẹ́ ìdí ọlọ́run ilé ayé ń lò bí láti ó ní àwọn ọba méjì wọn ni gbogbo ní ìpínkù wọn ìpínkù nìkan ẹ ọmọ òkúlẹ̀ rẹ̀ ọ̀dọ̀bọ̀ mi ni àkójọ ilé ayé yóò pé àwọn tó ní àwọn méjì àwọn méjì pé àwọn méjì rẹ̀ ní ìkan náà ni ọmọ kírísẹ̀ náà ọmọ ọkùnrin pé ọba ọmọ nàìjíríà ìlú ẹ̀kọ́ pé wọ́n ti tàwọn lọ èyí tí wọ́n tún lè fi ìjọba bàbá níbi wàhálà ni ọ̀rọ̀ wa ju tuba bẹ́ ọkùnrin àgbóni náà lógún agbóni òní àdúrà ìjọba ní ipò àmì ìwọ́n ti fẹ́lẹ̀ kọ́ ọ̀hún ìgbẹ́ bèrè ọdún ọdún kíkì àwọn ti lè ṣe ní ẹrù bẹ́ẹ̀ ọmọ kíkì kan ló bèrè bàbá rẹ̀ pé bàbá jésù àtọ́lọ́ ìkan ló ju àwọn lọ náà bàbá ọmọ ìgbà máa ń tó kọ́ni tó kọ́ ní kókó tó àìsí tó kọ́ ọba wọ́n yẹ òfin tí ọ̀tún kọ́ ọba níbi àwọn lọ. ìlànà ìgbà máa bì lọ pásọ kó ní sọ́ndé ní ọjọ́ sọ́ndé bàbá wa bì lọ pásọ kó sọ́ndé áà ìṣùgbọ́n wọn ló yín wù. ìṣèjọba lọ́wọ́ ló yín wù. ìṣèjọba lọ́wọ́ yẹn o ó bí ẹni ìṣèjọba lọ́wọ́ ọyọ iláyé ẹni àgbàgbà ẹni kò lè kéèké ọlọ́ọ̀bà búra fúlẹ̀ tó wájú wa ní nineteen thirty three nineteen four alọ́jẹ́ àjì àwọn àdé airport bá àdáhùn pé àdúgbọ́lá ti odi sí àbíyá ní ìlé kúkú ìjọ ìdí kíkẹ́ di nàìjíríà mo ti sọ ẹ̀rọ ayé àfẹ́tà lọ́wọ́ lórí pé kí bá bá padà ẹgbẹ́ olùkókó ó ti bí àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní ìlẹ́gbẹ́ fúlẹ́kà eh, bí wọ́n pè ní wọ́n sọ̀rọ̀ wọn ìbájọ́ láàyè lọ sí ayé padà ọmọ ọ̀gbọ̀n ọlọ́wọ́ sọ̀lá fúlàní ló lọ́pẹ́ta ọ̀gbọ̀n wọn àwọn ní airport ìdáwọn kò sí ilé ìgbógun ní ẹ̀sìn bí ọ̀sẹ̀ fúlá sí airport àwọn ní airport tó ní wọ́n yẹn náà dáhùn sí pé ó ti sọ ẹni Abíọ́lá mi nípa bọ́ọ̀bù kúrò ní ìwọ́n àwọn nàìjíríà wọ́n ní àjọ ìdíje ní ọdún kan náà àwọn alákọ̀ pé agbára ti lórí gan president ìgbàlè wà ilẹ̀ president lórí gan láti nàìjíríà sáwọn ìgbàlè dáadáa ni anọ́dà wọn náà ní àwọn sọ́kà àti ẹ̀ kódà àti omi dáwọn yorùbá gan àwọn maryland àwọn yọ àwọn amẹ́ríkà àti àwọn tí ìbùbá wà lórí omi àti ìgbẹ́ ìlọ́dún ọmọdé wà náà kàrí kò sí ìgbó ọ̀pọ̀ ọ̀sẹ̀ àìlú ìtàkùkù nìbí ìgbòmídèrè kò fẹ́ ṣe ilé àtẹ̀yìnlẹ̀ ní oṣù kẹ́nà wọ́n ti alẹ́ nílò àmì balẹ̀ ọlẹ́ wíkì ọkùn náà ní balẹ̀ ó di ọmọ ìlú tó jẹ sultan ó di ọmọ sultan ó di ní rúùlù ẹ̀ẹ́dọ́gbẹ́ mi ó di rúùlù náà ó ẹwà ọmọ àti sultan ó di ọ̀rọ̀ 41 sí buhari musa tó fún wa lọ ló tún mọ mi buhari musa tó fún wa lọ ló tún mọ mi wáyé tó ká tó mọ mi nígbà tí yíyá kára sílẹ̀ fi obìnrin jẹ ọmọ ìlú àpá ọdọ alẹ́ ló tún obìnrin bá lè ní ọdọ ìṣòro tó náà ti ti àlè ẹgbẹ́ obìnrin ẹyẹ obìnrin mọ̀ nípa lẹ́yìn àlè àwọn anínà tó sílẹ̀ ìṣẹ̀lẹ̀ kókó lọ bá lẹ́yìn fúláwà fàlàdì fúláwà fàlàdì níta ìṣẹ̀lẹ̀ káàkiri tèmi ilẹ̀ ọlá buhari ọmọ wa tàbí àwọn ìfúra wọn ọmọ àwọn àwọn àwọn àlùkò kò láìpẹ́ wà ní ẹ̀rọ pé ìfẹ́ ní wà ní ẹ̀rọ pé kò láìpẹ́ ayé bí ọ̀rọ̀ obìnrin tó kárì sí obìnrin máa jẹ́kọ́ mímọ̀ lọ́rùn ó ní wọ́n nù ọlọ́mọdé yìí wọ́n لكن بالتدوين وعلى سبيل لا على سبيل التعافي وتبقى الطلبة الطلبة تعافي حتى كبروا ولا على سبيل رسالة كلهم كلهم كانوا جميع هي مشاركة كلهم كلهم في السماء أو في الله أو في الله أو في الله السماء الله سبحانه إلا ما حصل من فرعون بالسماء

قال أنا ربكم الأعلى من فوق يقتل أنا ربكم الأعلى الله الله ما قلت لكم من إحران غيري يوم مصيبة قلت لكم من بينك يقولي أنا علمت لكم من إحران غيري إيه مقتل بيني ما جزت فيه كنت يقولي يوم مصيبة وهذا مقابلة لجنة منه لأنه يكون يعلم أنه خيره فلو بعض يسوني قال تعالى ولو بعض سبحانه وتعالى جهدوا بها من دينا بيار ولو بعض استعراضه كما تدخلوا بعضهم وهو كوية تسمع كمان ضمن وعلوان من دينا لوري أبو سيح وقال الكافر عن موسى وهو يجاوره ولو الله سبحانه وتعالى موسى ما فرعون فرعون علمت وفرعون ونعمة وفرعون موسى عليه الصلاة والسلام ولو لا يعلم يقول لكم فرعون أكثر يموت على الله قد خير قال له ربي قد علمت ولا ما ما أنزل أولا إلا رب السماوات اسمه كعزمه قالوا لا طبعا الله هو في نفسه مقر بأنه ربه هو الله فرعون من وقت كنا هنا قالوا بنان يا الله هو سلم الله أنت تريد الربوبية على سبيل التشريع دون أما جوزي أما جوزي أو أنا تقول lọ́wọ́ ba olórogún ẹ̀dá àmọ̀júsí ní àwọn ní orogún mẹ́mbẹ̀ ẹ̀yìn tó kọ́ọ̀dù irú àwọn tẹ́rì àwọn àní ọ̀sá yìí fàáfẹ́ àwọn wọ́n sábà yìí àwọn tó sùn wọn àwọn ẹni wọ́n ní àwọn kíkà tó kọ́ ọba ọ̀kan ní àwọn afẹ́fẹ́ sábà àlù àrísítò pẹ̀sẹ̀ pẹ̀lú àwọn àwọn àwọn àwọn oníwọ́n ní wọ́n sábẹ́ fún wa fún wa yìí وما توحيد الربوبيه على سبيل التشريف المجوس او مجوس او تنسي المسلمين كما في الله قال ربهم حيث قالوا ربهم ان العالم ان العالم خلقين الا يهدي انا وجدت عبد الجوا وهم عبدون ما الله قد قلت والنور الله قال ما بارك لم يجعلوا امين خلقين مسلمين báwọn méjì náà àwọn náà wà ní ìgbàgbọ́ lágbára wọn ọlọ́ọ̀bà ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà àti ọlọ́ọ̀bà òkú lọ àwọn yaqulun inna an-nur inna an-nura wọ́n ṣe ìdájọ́ ẹ̀rí lọ sí ìgbà olórí ju lọ ọ̀gá orí àkọlùkọlùkọ rẹ̀ pé ìpàkálẹ̀ òní ń gba orin ọ̀gbọ́n ká àkókò ìjọba àlùkù sọ̀rọ̀ ní ìgbà ìbí والذي يخلق خير خير الذي يخلق شر lọ́tùmọ̀ ẹ̀lẹ́dínká orí olóòrìjọ níta ìbílọ̀ tó fà á gbò tẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ní káàbù síríṣẹ́ ìṣirò àyàlẹ́wọ́ nysc ọmọ yìí kan náà àti ẹ̀sìn ìyàwó yóò mú àbúyìn ó sì wà ó dá àwọn àfáà rẹ̀ pé òjú bí ṣe tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ wọn kọ̀ọ̀kan bí àgbẹ̀ báyìí àti wọn bẹ bẹ̀rẹ̀ àbí ẹ̀kọ́ ọkùnrin náà ọkọ bùnà lọ wọn fún bẹ ìdí tí wọn sọ sẹ́yìn ọkọ yìí kò kúrò yẹn náà wọn sọ ẹ̀kọ́ ayélujára wọn tó ṣe wọn ti ṣe ìdí tí wọn di àbúkú ní sùkúl wọn á rán jù. ó ní ẹyìn kì ẹ àwọn ọmọ ti ní ẹ̀ẹ́dínlẹ́pẹ̀ àwọn ọmọ ìpé òun ti jẹ́ kí ló kọ́ wọn àwọn náà tẹ́lẹ̀ ní kàbálà bẹ̀rẹ̀ nígbà ìwé ìgbà ìbẹ̀rẹ̀ ìlú àgbà wọn gbé tẹ́lẹ̀ kan wọn á da iná yẹn apọ̀ fún wọn ipò náà àti ìwé ìwọ̀n àmúlò kan sọ sínú iná yẹn fún ipò ipò náà wọn ti ṣe náà wọn gbogbo ẹgbẹ́ àti ìgbà tó ti ṣe ìwé ìṣẹ̀lẹ̀ kan nù kúrò àwọn ìgbà dá mọ́sí kan sílẹ̀ àwọn kan tó gbé gbé tẹ̀sí Yorùbá lẹ̀ wọ́n gbà náà tán wọ́n ṣe ọjọ́ ọlọ́ọ̀bà kó mọ́ sọ wá ní ọlọ́ọ̀bà náà kí náà ń lọ. Àwọn àbọ̀dún wọn wọ́n kára náà nù. Àwọn àwọn ti wà náà. pé òkùnkùn nítorí òfin ìjọ́nkọ̀ ìmọ̀ra wa ọdún òjò ìyòdè bẹ́ẹ̀ tí ń bẹ ká máa rí malẹ̀ àwọn akọ̀lù fi dáàbì ìjọ ó kún inú dáàbì ara rẹ̀ ọ̀yọ̀kúnra ìsọ́kù sáàbì ń dọ̀dọ̀ ń bẹ̀rẹ̀ kẹta هو أن النور قديم على ابتلاء الزراعة البعض مستقبل في ما تجد هذا هو هو وطلعت في الظلمة أما أكون هل هي قديمة أو موضحة يجب أن يتكلم وعيني على قولين ونوك في لجي والله قد لا يعني قال سيدنا محمد وعلى آله وآخر أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته